onífá bá jí wọn kí fá wọn pérépérépéré bí ọlọ́pẹ̀lẹ̀ bá sì jí a ní wọ́n á mú ọ̀pẹ̀lẹ̀ wọn wọ́n á máa kì í wọ́n á tún kì í èmi Fúyìnkẹ́ Inaọlájí mo lẹ́nìí mo wá mú ọlọ́run mi òun ni mo ní kí n kì ní àkìnkì tán àpèpè tán ọlọ́run ìyanu ọlọ́run ògo ọlọ́run mímọ́ tó ń jẹ mímọ́ tó ń mu mímọ́ tó ń fi mímọ́ tó fi ń bora bí aṣọ ọlọ́run ni ọba àwọn ọba gbòǹgbò ìdílé jésè ni ọlọ́run kò tiẹ̀ sẹ́ni tá a lè fi ọlọ́run yẹ wí ìdí náà tí mo ṣe sọ pé tótó kábíyèsí o ìbà rẹ ìbà ọlọ́run tó dáyé tó ṣẹ̀dá ọ̀run ó ní kí ojúmọ́ mọ́ ojúmọ́ mọ́ ó ní kí òrùn kó wọ̀ òrùn sì wọ̀ ó wá ní kí ọ̀sán náà kó tún wà kí ìmọ́lẹ̀ yẹn kó tún máa jọba bẹ́ẹ̀ ló sì ń jọba ta ni mo wá fẹ́ fi ọlọ́run tèmi wé ta ló fẹ́ fi ọlọ́run tìrẹ wé kò mà sí ẹnikẹ́ni tí a lè fi ọlọ́run yẹn wé o ẹni bá sọ pé ọlọ́run ò sí ẹ sọ ẹni bẹ́ẹ̀ ti kú wọn ò tí ì ṣe kí ni o wọn ò tí ì gbé e sí i Fóyèkẹ́ Ináolájí lórúkọ tèmi Orísun làgbà Orísun ní Orísun ni mo ti ń dá bí ẹdun tí mo sì ń rọ̀ bí òwe àní ojúmọ́ ire lètò níbi tá a ti ń sọ̀rọ̀ nípa ìlera ìlera lọ́rọ̀ ìlera lówó ìlera làlàáfíà ẹ̀mí gígùn ìlera ni tí ò bá sí ìlera kò sí ohun tí ẹni tí ò ní ìlera tó máa lè ṣe nítorí pé bójá tó owó a ní kò ní béèrè fún bójá tó ọlá kò ní béèrè fún bójá tó ohun gbogbo ní mèremère irú ẹni bẹ́ẹ̀ kì í béèrè fún kí ni wọ́n máa béèrè o àlàáfíà olúwa jọ̀ọ́ dá mi de tómi sílẹ̀ ìdí nìyẹn tẹ̀mí Fóyèkẹ́ Ináolájí fi máa ń sọ wípé gbogbo ẹ̀yin olólùfẹ́ mi nínú ilé iṣan ara yín ẹ̀jẹ̀ ara yín omi ara yín àti iṣan tára tèmi àtẹ̀jẹ̀ ara mi àtomi ara mi ọmọ aráyé ò ní fi kankan dè wá mọ́lẹ̀ láṣẹ Ọlọ́run olódùmarè a sì ti dé bí a ṣe ń dé ẹ lónìí kí la fẹ́ gbéyẹ̀wò ohun tá a fẹ́ gbéyẹ̀wò náà ni à ń sọ̀rọ̀ nípa ìtọ́jú ara wa ó hmm, wá lè máa wò pé ara ah bẹ́ẹ̀ ni ìtọ́jú ara wa òun ni kò ń jẹ́ kí àìsàn kó wọlé lọ́nà kan àti ọ̀nà kejì mi ò dá wá sórí ètò bẹ́ẹ̀ tí mo pé ìṣe mi nìyẹn torí orí ètò láti máa ń gbóríṣiríṣi àwọn dókítà lọ́lọ́kan òjọ̀kan àwọn nurses lọ́lọ́kan òjọ̀kan láti bá wa tún pẹ̀pẹ́ ọ̀rọ̀ àti ìtumọ̀ àti ohun tó ń ṣẹlẹ̀ gan nínú àìsàn lọ́lọ́kan òjọ̀kan lólórírù òjò irú. dókítà eh, nọ́ọ̀sì mi ti wà ńlẹ̀ lónìí eh, tó bá tún àkókò àwọn àṣẹ kí ni wọ́n máa pè wọ́n sórí afẹ́fẹ́ láti jẹ́ kí wọ́n bá wa sọ̀rọ̀ nípa ah, bí a ṣe lè ṣe ìtọ́jú ara wa gangan ṣùgbọ́n bẹ́ẹ̀ ti mọ àṣà mi bẹ́ẹ̀ sì ti mọ ìwà mi mi ò ní ṣaláì máa sọ̀rọ̀ nípa kíni o nípa omi ọgbọ́n omi ọgbọ́n wo la fẹ́ mu lónìí gangan gangan gan <laughs> ìwọ wà lè wò pé kíni Foyeke tiẹ̀ fẹ́ sọ ohun tí mo fẹ́ bá wa sọ náà ni pé ìmọ́tótó ni ìmọ́tótó àwọn olórin kan sọ pé ìmọ́tótó ló lè ṣẹ́gun àrùn gbogbo ìmọ́tótó ilé ìmọ́tótó oko ìmọ́tótó àyíká ìmọ́tótó ló lè ṣẹ́gun àrùn gbogbo ìmọ́tótó yẹn gan ló ṣe pàtàkì ló lè ṣẹ́gun àrùn gbogbo ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé nípa àìní ìmọ́tótó tó ló jẹ́ kí wọ́n kó àìsàn tó ń pè ní kọ́lẹ́rà àìní ìmọ́tótó ló jẹ́ kí ẹlòmíràn kí egbò tó ní ojú ọgbẹ́ kékeré tó ní ó wá di fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ ó wá di pé wọ́n ti sàṣì ni kinní kan ni ìyálé bàbá ẹ̀ ìyálé ìyá ẹ̀ òun ló fà á torí pé àìní ìmọ́tótó àìní àmójútó lórí àìsàn lórí egbò lórí ọgbẹ́ èyí tó ń ṣe ènìyàn ẹ wá rí pé ìmọ́tótó ṣe pàtàkì àìní ìmọ́tótó tó náà ló jẹ́ kéèyàn jẹun kóríṣiríṣi àìsàn kó máa wọlé sí i lára Eh, o ní láti ní ìmọ́tótó nínú ohun gbogbo nínú oúnjẹ ìmọ́tótó ṣe pàtàkì nínú ilé ìmọ́tótó ṣe pàtàkì lórí àwọn ọmọ tí a bí gan pàápàá ìmọ́tótó ṣe pàtàkì lórí ara wa ara wa fúnra wa ẹlòmíì níbi tó ya ọ̀bùn dé àwọ̀tẹ́lẹ̀ rẹ̀ tó bá máa wọ̀ ó lè wọ̀ lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ ní ojoojúmọ́ kó máa wọ̀ nígbà mẹ́ta kó má ní àsìkò láti ẹ̀ ti fọ̀ nǹkan míì àwa wọlé sínú àgọ́ ara ẹ̀ láti ojú ara àìní ìmọ́tótó ni èyí tí wọ́n fi ń kọ́ tàyà náà ń kọ́ tí ó lè wọ̀ fóṣù kan kó má ṣe kíni kó má tiẹ̀ rántí pé òun tiẹ̀ máa fọ̀ a ní kò kú sẹ́ni tó ń wò abẹ́ aṣọ ló ń wà lóòótọ́ abẹ́ aṣọ ló ń wà ṣùgbọ́n ara tiẹ̀ gangan kọ́ ìmọ́tótó ṣe pàtàkì tá a bá tún wà wò lórí àwọn ọmọ wa tá à ń sọ nípa èyí ó ṣe pàtàkì ọ̀pọ̀lọpọ̀ ni ó jẹ́ pé ọ̀bùn ló gba ọmọ lọ́wọ́ ẹ̀ àìlè tọ́jú ọmọ tó àìlè fún lóúnjẹ tó òun ló ṣe kíni ló gba ọmọ lọ́wọ́ ẹ̀ ìwọ náà wàá máa rò pé hmm, òótọ́ ni òótọ́ ni Fóyèkẹ́ ń sọ torí pé ìyá alágbájá mo mọ nǹkan tó ṣe ìyá làkàṣègbè mo mọ nǹkan tó ṣe ìwọ ń kọ́ fúnra rẹ̀ ń kọ́ Fálànà ohun tí mò ń sọ ni wípé o ní láti ní ìmọ́tótó lórí oúnjẹ ọmọ ẹ ọ̀pọ̀lọpọ̀ ló ní àǹfààní láti dáná láti tọ́jú ọmọ ṣùgbọ́n wọn ò ṣe nítorí pé ọ̀lẹ ti pa wọ́n kú wọ́n mọ bọ́n ṣe ń ta ìrẹsì lẹ́yìn ìkúnlé wọn wọ́n mọ ọbẹ̀ oní àmàlà tó dùn jù láyìíká àti àgbègbè bọ́n bá ti ń lọ láàárọ̀ ẹ̀rì tí wọ́n gbé báskẹ̀tì dání báyìí tọ́ bá ti gbé báskẹ̀tì wọn dání báyìí kúlà ló wà ń bẹ̀ kí ẹ bá ẹ bá ń bèrè pé kí ni abiyamọ ń lọ fi kúlà yẹn ṣe láàárọ̀ kùtùkùtù tó ti ọmọ síwájú ó ń lọ ra rẹsì ó ń lọ ra màlà ó ń lọ ra èyí tán máa gbé lọ sí ilé ìwé ni kí ló dé tó o lè jí láàárọ̀ kùtùkùtù kó o ti ṣe ohun tó yẹ kó o ṣe fún àwọn ọmọ ẹ kó o ti wọ́gán tó o sè é kó o sọbẹ̀ sí kó o ṣe gbogbo nǹkan tó yẹ kó o ṣe sí wàá mọ̀ yìí pé omi tó o fi sè wàá mọ̀ aláwọn tó ń ṣe eléyìí tó ń ta tọ̀hún tó ń ta ìrẹsì yá ni wọ́n ya ọ̀bù ṣùgbọ́n ṣé ọmọ omi tán fi ṣe ọmọ mi tán fi ṣe ó mọ̀ ìyẹn la fi sọ pé o ní láti fúnra rẹ o gbọ́dọ̀ ní ìmọ́tótó láti tọ́jú ọmọ láti fọṣọ ọmọ ni o láti fọ ìbọ̀sẹ̀ ọmọ ni o láti gẹrun orí ọmọ ni o o ní láti ṣe ìmọ́tótó yìí ó ṣe pàtàkì ilé obìnrin mi yóò máa rùn ní èsìkọrí ní kíṣìn nǹkan oh my god tẹ bá wọlé kíṣìn ẹ ilé ìdáná ẹlòmíràn báyìí tẹ bá wọbẹ̀ báyìí ẹ máa sá padà ni ilẹ̀ ẹ bẹ̀rẹ̀ pé kí nìdí tí mo fi máa sá padà àwa sá padà iṣẹ́ kọrin omi pọ́ọ̀tù tí wọ́n ti fi dáná láti jẹta ó wà ń bẹ̀ tí wọ́n rẹ ọ́ ní ìsàlẹ̀ ìtàn fi ro àmàlà kò tí ì ṣe kí ni o kò le kò rọ̀ á bomi sí omi tán bù sí ọ̀sẹ̀ kan ní pọ́ọ̀tù wà ń bẹ̀ níbi tó bá dẹ̀ ti di pé àwọn dẹ̀gẹ̀dẹ̀gẹ̀ ìdọ̀tí ó rọ ó ó sodo sí ibẹ̀ làwọn kòkòrò kéékèèké lóríṣiríṣi wọ́n ní tàwọn ìdí yànmùyànmù ni àtàwọn ìdí àwọn wọlé tẹ bá ti wá sílẹ̀kùn báyìí ẹ̀kọ́ rẹ̀ ṣì kiri náà ṣe ni ṣìí irú ilé yẹn ni wọ́n ń gbé irú ilé yẹn náà lọmọ ń gbé ọkọ ti sá lọ nítorí ọ̀bùn ẹ nítorí àìlètọ́jú ara ẹ nítorí àìlètọ́jú ọmọ ẹ nítorí àìlètọ́jú ilé ẹ ọkọ ti sá lọ kò ṣe ní sá lọ Ah, àìmọye obìnrin ní títì tí àwọn gan tó sọ pé ah, mo wà òkè ìwọ tiẹ̀ tún wá rẹ́ni tó gbé ẹ sílé o ò tún lè ní ìmọ́tótótótó orí bẹ́ẹ̀dì ẹlòmíràn tiẹ̀ ṣe é wò bí wọ́n ṣe ń fi aṣọ sórí pílò wọ́n ń fi aṣọ síbi ìgbásẹ̀ bó ṣe ń fi aṣọ síbẹ̀ náà tún fi ń rọ̀ ọ́ bẹ́ẹ̀ ṣe ń rí aṣọ lórí ilẹ̀kùn lẹ́ẹ̀máa rí lórí ṣíà bẹ́ẹ̀ bá dé sí ti rúùmù ẹ̀ mà jókòó nítorí ọ̀bùn yìí ni ìwà ẹ̀bùn yìí ò dáa rárá rárá nítorí pé ó máa ń kó àìsàn bá ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá àtọmọ àtọkọ àtìyàwó ló ń kó àìsàn bá ọ̀pọ̀lọpọ̀ ló dẹ̀ jẹ́ pé ìwọ náà wò àìsàn yìí ló ti mú wọn lọ nítorí kíni nítorí wípé wọn ò ní ìmọ́tótó mọ́ ohun tí mò ń gbìyànjú láti sọ fún wọn lónìí òun náà ni pé tún ilé rẹ ṣe tún ara rẹ ṣe tún ayé àwọn ọmọ ẹ rẹ ṣe tún ṣe ìmọ́tótó lórí àwọn ọmọ ẹ tún ọtọkọ ẹ gan jẹ́ kó ṣe pàtàkì inú ilé tó ń gbé yẹn gan jẹ́ kó jẹ́ ilé tó jẹ́ kó ṣe ọkọ ń bọ̀ láti ìta òun inú ẹ dùn ó fẹ́ wọlé kì í ṣe pé ah ìgbọràn mo tún wọlé yìí lọ ilé tí ó máa rùn sí i má lè ọkọ ẹ síta Fóyèkẹ́ Ináolájí lórúkọ tèmi Orísun ni mo ti ń dá bí ẹdun tí mo sì ń rọ̀ bí òwe kí ni ètò tá a lọ lọ́wọ́ ojúmọ́ ire náà ni ètò tá à ń sọ̀rọ̀ nípa ìlera dókítà mi wà ní ìkàlẹ̀ mo ń bọ̀ torí pé ẹni tó bá lọ ló bá kú.